Christian lóbìnrin ó yù láti pé kó convert sí Muslim bí ìṣùgbó fẹ́ fẹ́ Mùsùlùmí Christian sì làwọn òbí ẹ̀ níbi. Ẹ̀ṣẹ́ ọmọbìnrin yẹn kó kọ̀ láti. Bẹ́ẹ̀ ọ̀sẹ̀ àwọn òbí ìwà tẹ́sì láti pé kó fẹ́ Mùsùlùmí. Wọ́n là débi pé wọ́n tún fún gbogbo sí. Wípé inú ọmọ obìnrin tó ṣe láyẹ̀ pé á ní ìṣẹ́ àmì ìpadà wà lọ lè wọ́n fẹ́ra wọn wọ́n padà fa ìpín orí ó padà hàn mí padà wá sí ọ̀la. ẹ kò sí ìgbà islam. ẹnu ní àdàdà. ẹnu ní àdàdà. ọba àgbàjẹ́ nù. ọba ti dà ẹgbẹ́ ọba tó dẹ̀ mí ẹgbẹ́ ọba dàdà ọba dàdà ẹ̀ sọ́mà ọwọ́. Oye kọ́lá náà ti àgbélẹ̀ rọ àwọn àgbélẹ̀ rọ bí ọjọ́ ìṣẹ́jú ọba tí wọ́n ti sọ́mọ́ bá tẹ́ sí rẹ̀ ó lẹ́nu tẹ́sẹ̀ sówù sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́pá àyẹ̀bẹ̀ pẹ̀lú wọ́n ti wọ́n ti lọ ṣe ìdáàmì ẹ̀dá mẹ́ta ìyá tó bá lè jẹ́ àwọn ọmọ sọ̀rọ̀ ọtí ọlọ́run níbi àjẹ́ tó ikú náà máa ṣe dáadáa láwọn òbí tiẹ̀ àwọn òbí ẹ̀kọ́ àbọ̀dọ̀ ọjọ́ kan jẹ́ kékeré ẹ̀ wọ́n ti sàdáàmù tó bá tẹ̀kẹ́ àwọn ọ̀làdá lórí àgbà màmá ọ̀làdá lórí àgbà tẹ́ tó wá fi èmi ọmọ mi tọ́jẹ́ olórí ìlú wọn tọ́jẹ́ mùsùlùmí àbí olórí ìnáwó kẹ́tù ìnáwó àgbà ìnáwó àgbàdo yẹn àbí màmá ní ìnáwó àdúgbò ìfẹ́fẹ́ àbí àwọn mùsùlùmí náà ọ̀dọ̀mùsọ̀rọ̀ gbẹgbẹ kínkín tó jẹ́ wà lóye rẹ̀ lọ́sùn fún àti kí wọ́n ṣe nìyẹn èyí bá rí dolóńdó lé wọn sí ìlú àwọn àgbà wọn àtọ́lọ́ kọ̀ọ̀lù báwọn. ẹ ti yẹ èyí wọn bá gbọ́ ẹ̀sìn kan túbá wọn máa wá tó sọ̀tà ìsáàmù